Oh. láti wá gba iṣẹ́ sílẹ̀ eléyìí tí wọ́n mú kí ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹni tí ò rí tẹ́ fáwọn ọ̀nà ẹni tó rí tẹ́tẹ́ èyí tí wọ́n mú kájà gbà ní onírúurú ohun àlùmọ́ọ́nì ilẹ̀ eléyìí tọ́nà ọba fi tẹ̀kẹ́ wa ó tó láti kí rọ̀nù àbí ilẹ̀ wa ní ọ̀lọ́ràn tó nílẹ̀ la gbẹ́ làbọ̀ kàpàdé nínú àlùmọ́ọ́nì ilẹ̀ eléyìí tọ́nà ọba fi tẹ̀kẹ́ wa ọlọ́run bá kò lè mú kí ètò ọrọ̀ ajé ní ibà ooru gbọgbọ ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bó ti ti pọ̀ tó àti bó ti ti wà káàkiri tó kò sí àwọn mẹ̀kúnnù láǹfààní àwọn ẹni tí ti gbowó wọn orílẹ̀-èdè ẹlòmíì láti wá ti dá okòwò sílẹ̀ fáwọn ọmọ orílẹ̀ ó lè bá rí sẹ́ náà lè bá rí lé sí ẹ̀ wọn ni wọ́n fi owó wọn sá wọ́n ń gbé sọ fún nàìjíríà bẹ́ẹ̀ wọ́n ń gbé sọ fún nàìjíríà torí pé ọmọ nàìjíríà bá lọ́ra tó náà bá rówó tàtà wọn yóò fowó tiẹ̀ náà jáde sẹ́lẹ̀ sí nàìjíríà nítorí pé ẹ̀rọ ara wa bà wá a sì mara wa dáadáa kò sí gbogbo tẹlẹ kùtó díẹ̀ kọ̀ọ̀kan ní wọ emmanuel tá a nínú wa èèyàn mélòó ló ṣẹ́kù láàrin wa tó ṣe pé tí owó bá jọ lọ́ba jọ dà wá pọ̀ á jọ tàbí ike á tẹ̀yìn tọ́lọ̀ ọba nígbà ìgbẹ́yìn èèyàn mélòó ni wọ́n ti gbà tọ́ tọ́tọ́ bó ti ṣe tọ́ àti ló ti ṣe yẹ ṣé wọ́n nígbà ló kú nínú wa náà dá mà wípé àwọn tó ti akéwì láàrin wa wọ́n pọ̀ ju àwọn olódodo lọ ẹni tó ti pọ̀ kàtá wọn ò tó sáré fi kókó ọmọ akẹyọ kankan lọ láàrin ọgọ́rùn èèyàn níbi tí o bá ti tó tọ táwọn èèyàn bá ti oníjàmbá àwọn ẹrọ ọlọ́wọ́n bá kò sí èyí tí wọ́n tẹ̀ fún kẹ́dọ̀ láti gbé dúkìá rẹ̀ lọ sílẹ̀ nítorí pé ẹni tó bá ti ka ara rẹ̀ máàmá tó gbóúnjẹ tó gbé ẹran sí kòkò lẹ́nu kò gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní kankan wí lórí ìjẹ sí bá jẹ ẹ̀ tọ́wọ́ á ṣé o ti fi ẹ̀kọ́ lórí lórí tí wọ́n máa lọ nìyẹn. àwọ̀ òdodo ti sọ títí àti àfẹ́kù rẹ̀ láwùjọ tiwa àwọn olórí ń parọ́ bẹ́ẹ̀ làwọn mẹ̀kúnnù náà ń purọ́ ẹni tó gba ní títí òpùrọ́ yìí báwo wá lè fi ọgbà títí òtítọ́ òdodo ẹni tá a bẹ̀ ní sẹ́kọ́ bá ní ra nǹkan wá ó ń purọ́ báwo wá lè fi sọ̀rọ̀ alọ́ báwo wá rẹ̀ níta ní kókó lọ́sọ̀dọ̀ rẹ̀ báwo lọ́nà òṣèlú sọ òdodo orílẹ̀-èdè funfun irọ́ irọ́ láàrin ọkọ àtìyàwó irọ́ láàrin olóyè àti àwọn ọmọlẹ́yìn irọ́ láàrin àwọn aṣíwájú ẹ̀sìn àti àwọn ọmọlẹ́yìn wa àwọn ti kà fún yín pé òdodo kan ò sí tó lè mú nílà nínú orílẹ̀-èdè tá a wà nú ẹ̀ àyàfi gbogbo àwọn fáwọn ọyọ òkúrọ̀ tó lórí tẹlẹ́mù. lórílẹ̀-èdè lọ́yọ̀ òkúrọ̀ ta ṣe èèyàn lóṣùkù ní sòdodo kódà tó bá sọ̀rọ̀ tó ń ṣèwádìí rẹ̀ tó ń lódodo yóò máa ń tàwọn èèyàn ní àárín gbígbé àtẹ́wò rẹ̀ tó fẹ́ kù àwọn ẹni tí ń sọ òdodo wala hawla wala quwwata illa billah báwo la ti wá torílẹ̀-èdè náà ti dá báwo la ti torílẹ̀-èdè kí àtìkí ọ̀pọ̀ lọ́wọ́ àwọn èèyàn dábọ̀ àyàfi ká mú òdodo sísọ ká mú máìwá wa èlò tó dodo bá wà ìlọsíwájú máa jẹ́ tiwa àlùbáṣọ ọlọ́kan ọ̀jọ̀ kan yóò sì máa sọ̀kalẹ̀ fún wa láti sánà inú ọ̀lẹ̀ náà ní sálẹ̀ máa jáde yóò máa sọ̀tún wá bá wọn yóò máa sọ̀tún wá bá wọn iwájú àtẹ̀yìn wọn yóò kún fún àlùbáṣọ. àtòjìjẹ́ wọn bẹ fún táwọn bá ti yá òkúrọ táwọn kì í yé tó lolo tọjọ pé irọ́ ni wọ́n wọ̀ láwọ̀ tẹ́lẹ̀ kó tó di kí wọ́n gbé bùbá ọ̀rọ̀ lé kíkọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà fún wa tó gòkè gbogbo ẹ̀ wọ́dà ọ̀wùlà wọ́dà fún wọ̀tẹ́ ìlà nílẹ̀ òdodo sísọ tí wọn náà bá rántí nínú ìtàgbésí ayé àtàlọ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam iná ni gbogbo èèyàn ti máa tó ọjọ́ ẹ̀dá orúkọ ànábi jẹ tí gbogbo wọn tí wọn tẹ̀ má nàbì lára ó náà ní ọ̀sọ́ọ́dẹ àlùmọ̀tòkọ olódodo ẹni tó a gba ọ̀rọ̀ rẹ̀ lódodo àníjọ́ kan lẹ́yìn a lọ́wọ́ àtìgbẹ́lẹ̀ tó ti òṣìṣẹ́ ọlọ́run ọba ó àwọn èèyàn jọ níbi àpáta kan nínú àwọn àpáta mẹ́kà tó jẹ́ gbajúgbajà bí ìtẹ̀sí mo bá kọ fún yín pé àwọn ọ̀dà ń gbógun bọ̀ wá bá yín láti ẹ̀yìn àpáta tí mo dúró sí ǹjẹ́ wàá já mi ní rọ́bí wọ́n ní rárá o máa ń rọ́bù náà àlè ìgbẹ́kẹ́ mi bá a ká irọ́ kan mọ́ lẹ́nu rí tó máa ń lọ a ká irọ́ kan mọ́ lẹ́nu rí tẹ́tù ọ̀gá sọ ọdún ẹ̀ kí làwọn èèyàn bá wí wọ́n sọ pé rọ́lọ́ torí pé máa ń rọ́bù náà àlè ìgbẹ́kẹ́ àpá òdodo kan mọ́ lẹ́nu rí bẹ́ẹ̀ làwọn èèyàn rí lónìí ti wọn tá a ṣe èèyàn wọn kó òdodo mọ́ lẹ́nu rí lónìí èrò ọ̀nà ni wọ́n máa pa fúnra wọn. torí ti eléyìí báyìí òdodo ẹ ò bó ti ṣe kí àdéhùn ọ̀sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ tó ké ga lọ sí àyè tọ́ka ẹ ò ní òdodo bó ti ṣe sọ́lẹ̀ ẹjọ́ pàtàkì láàrin àwọn èèyàn iná ló fà á tó fi dá pé lójú àtẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lórí ìrìn àjò láti mẹ́kà lọ́sí méjì lọ́sì ní jerusalem tó náà láti gbé láti rẹ̀ olùsọ́mọ ẹlẹ́gbẹ̀dẹ sànàbí dé lọ́sùbà tó fáwọn èèyàn nírò nípa oṣù ìrìn àjò olú yìí àwọn ará mẹ́kà wọn ọ̀nà púpọ̀ gbàgbọ́ tó ti ké wọn láwọn ọ̀pá ọmọ ẹlẹ́nu rí wọn ni ọ̀ọ́ eléyìí ti pọ̀ jù ìrìn àjò tó ṣe pé oṣù kan gbáko làánà sí irú rẹ̀ láti mẹ́kà lọ́sílẹ̀ ìṣẹ̀lọ́sì ìyẹn wọ́n sọ pé orin láàrin òru kan òru yìí kan náà ló tún rìnrìn àjò láti mẹ́kà lọ́sì lọ́sí sámà ẹlẹ́gbẹ̀dẹ ọ̀ọ́ eléyìí ti pọ̀ jù ní ìgbà tí àwọn ará mẹ́kà gbàgbé ìròyìn bí ẹni ó di ọ̀dọ̀ Abubakar ẹ̀sẹ̀ lé ọ̀pọ̀ rọ́bì ọmọ ọwọ́ agbó kàkàkà irọ́ dé báyìí o irọ́ ló tó kù sí pamọ́ lọ́wọ́ ó lọ ní ìrìn àjò ọdún láàrin mẹ́kíà sẹ́mẹ́tẹ́ lọ́kù láti rẹ̀ lọ́sí sẹ́mẹ́ rẹ̀ kéje ó sì tún lè darí báyìí tó tó di pàṣẹ dàrí yọ. àbúrò rọ́bì ọlọ́wọ́ àyè tó wá ní gbogbo ránà ní sọlọ́lá àríwá lọ́sẹ̀lẹ̀ ó sọ fáwọn èèyàn yẹn ó ní sànà ti sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà lówì wọ́n ní sọ́ba sọ bẹ́ẹ̀ ajẹ́kọ̀ọ́ báyìí aṣáájú ẹ̀dá anabi ọdún ọmọ àwọn àríwá àlùtẹlẹ ló ti ṣe jẹ olódodo tí olódo tó sì ṣe olùdarí fún níwájú àwọn ọ̀tá sáájú kó tó ṣe olùdarí fún níwájú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni tí àwọn náà bá lè máa lo olódo láàrin ara wa dábàá sọ̀rọ̀ ká ronú ká yẹ̀ wò ká pọ́n wò ká rí kí olódo ni síwájú kó tó ṣe ìmọ̀ ẹni tó ṣe wípé ọjà tiwájú láàrin àwọn èèyàn tí wọ́n rí kólódó ló máa ń sọ ní gbogbo ògbà àwọn èèyàn ó ti kọ́ máa bu ọlá fún lórí ọlá tó ti ní tẹ́lẹ̀ ẹni tó ti jẹ́ abẹnugan láàrin àwọn èèyàn àwọn èèyàn máa ti àpọ́nlé rẹ̀ wọ́n máa ti àgbégbá rẹ̀ lórí òdodo tí ń sọ eléyìí tó ṣe wípé kò lè ṣe alábàápàdé rẹ̀ níbi ìrọ́ bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ olùmọ̀ láwùjọ tó ti fi òdodo ló máa ń sọ kì í kúrọ rárá àwọn èèyàn máa pọn ẹlẹ àwọn èèyàn máa yẹ sí nítorí òdodo ti fẹ́ ẹnu rẹ̀ jáde gẹ́sẹ̀ nítorí kankan bí ìwà àgbègbè tí ọba sọ̀rọ̀ òdodo lọ́ máa ń sọ bẹ́ẹ̀ náà ni àwọn olóṣèlú tó ṣe kí òdodo ni wọ́n máa ń sọ èyí tí wọ́n nílé fúnfẹ́ nínú àdéhùn wọn kì í ṣe táwọn èèyàn èyí tí wọ́n nílé tẹ́tọ̀ nínú ọ̀rọ̀ wọn kì í tẹnu wí nígbà tí wọ́n bá ń ṣe ìpolongo táwọn èèyàn irú àwọn bẹ́ẹ̀ ìjọ láwọn ń ṣe ni wọ́n ṣe èyí tí wọn láwọn ṣe wọn ti gbìyànjú láti ṣe àwọn èèyàn fẹ́ràn wọn jọjọ wọn ó ti ṣàṣeyọrí sọ́jà ó ní ìrere tí wọ́n ṣe yẹn bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó jẹ́ oníṣẹ́ ọwọ́ tí wọ́n lọ òdodo níbi iṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àgbéga yóò bá wọn níbi iṣẹ́ wọn ìdàgbàsókè eléyìí tí ọ̀lẹ́gbẹ́ yóò máa jẹ́ tiwọn nínú iṣẹ́ tí wọ́n ń ṣe wọ̀nyẹn bẹ́ẹ̀ náà ni ìyàwó ọkọ ń sọ tí kì í kúrọ́ kọ́kọ́ rẹ̀ irú àwọn ìyàwó bẹ́ẹ̀ wọ́n kalẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ wọn ó sì jẹ́ni tó ṣe wípé wọ́n á máa wọ́n ṣe àpèjúwe rere fún àwọn obìnrin yòókù bẹ́ẹ̀ náà ni àwọn oníkàràkátà tó ti pé òdodo làwọn gbé dání wọn kì í kúrọ́ nínú kàràkátà wọn wọ́n jẹ́ ní wọ́n jẹ́ ní àpọ́nlé láwùjọ ọwọ́ nínú ẹ̀gbà wọ́ọ̀rọ̀ láti ọ̀dà ilé ìlú mẹ́tọ́rọ́ lọ́dún yẹn lọ́ọ̀rọ̀ rẹ̀ wípé àtẹ́gbẹ́ Muhammad صلى الله عليه وآله وسلم أوفي لن تنقطع أبوك بالله بك عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله تصديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذاب مصدق عليه إخوان أجي وكمنا ويبوار لنا يجي فكاهم يبوار فصدع محمد صلى الله عليه وآله وسلم الذي يمكن يوكيه nínú ẹgbà wáyé lẹ́yìn tí ń pa wá lọ́sẹ̀ nítorí kí ẹ ti mà ìjọ gbogbo ọ̀rọ̀ tó bá tẹnu àmẹ́lì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ jáde níṣẹ́ ló jẹ́ iṣẹ́ tó lọ́wọ́ bá fi máa tẹ̀sí kì í sọ̀rọ̀ tẹnu rárá ìtọ́nà bàbá tó bá wa sọ ló máa bá wa sọ. ó ní òdodo sísọ òsì ọwọ́ wa òun pa wá lọ́sẹ̀ pẹ̀lú ká máa sọ òdodo nítorí pé òdodo sísọ á máa sáré lọ sí ìdáadáa ṣiṣẹ́ dáadáa títí a sì máa múni wá a sì máa múni wá ní sọ òdodo ó sì máa gbìyànjú àti yí gbogbo ògbà tó ń rọ̀bà sọ̀rọ̀ òdodo ló máa sọ títí sọ́nà ọlọ́mọbìnrin fún ọkọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ sínú òwe fífi olódodo lágbájá ẹ wá fún yẹn ẹ jìnnà sí irọ́ pípa nítorí pé irọ́ pípa ó máa ń fa ní lọ síbi ìwà kòkìní ẹ wà á rí ìwà ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ ó máa fi ní mànà lọ síbi àtiwọ́ náà èèyàn ní yẹ parọ́ ó sì máa gbìyànjú àti rí pé gbogbo ìgbà tó wọn bá sọ̀rọ̀ irọ́ náà ló ń pa títí tọ́lọ̀ ó sì wọn kọ àkọọ́lẹ̀ rẹ̀ sínú òwe pé òkúrọ́ ní lágbájá àlè náà ló rẹ̀ àti mùsùlùmí ló gbà wá. àtẹ̀yìn gẹ́gẹ́ bó ti ṣe bá àwọn ìyàwó bẹ́ẹ̀ náà ló bá àwọn ìjọ gẹ́gẹ́ bó ti bá àwọn atájú wí bẹ́ẹ̀ náà ló bá àwọn atálákà wí gẹ́gẹ́ bó ti ṣe bá àwọn ìjọ ọwọ́ wí bẹ́ẹ̀ náà ló bá àwọn káràkátà wí ẹ̀gbà wáyé gbogbo náà ló bá wí ọkọ wí ó sì bá ìyàwó wí àkókò àwọn olùmọ̀ ẹni tó bá jẹ́ olùmọ̀ pàápàá jùlọ ẹni tó bá mọ̀ nípa ọlọ́run fún wa fún sọ́lá iná lọ́lọ́wọ́ bá fi kọ́ lọ́rùn nítorí kí ẹni tó bá mà ọlọ́wọ́ bá lọ sí gba lórí ẹni tí ó mà ó lọ ẹni ẹni tó wọlé lẹ́ni náà yà àmì fún àwọn lẹ́ni náà náà yà àmì fún bí wọ́n lé pé ìjà wọn lè dọ́gba bí fún àwọn lè ẹni tó mà àtẹni tó kó mà àìwá dọ́gba wọn yìí ọ̀wá túmọ̀ sí pé kọ́ ọmọ lọ àbí láti máa sábà jọra wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀tọ̀ nítorí wọn máa wí ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ ni wọn máa sọ lórí ọ̀rọ̀ orí kan náà ẹnì kan sọ púpọ̀ ẹnì kan sì sọ pọ̀tọ̀ ọ̀dájú ìgbé òdodo kò lè jọ sọ́kọ̀tọ̀ lákòókò kan náà lórí ìkàyọ̀ kan náà ọ̀kan nínú méjèèjì náà dọ̀gba bóyá ní tó sọ pọ́tọ́ lọ́rọ́ tiẹ̀ dọ́gba tàbí kó ti jẹ́ ní tó sọ pọ́tọ́ lọ́rọ́ ti dédé kí lọ́wọ́ á ní ìwọ́n tó ti kó onípọ̀tọ̀ nígbà tí nǹkan tọ́ àbí tó sọ kọ́tọ́ nígbà tí ọ̀tọ̀ ìjọ wa rẹ ti gbé ìwọ ti jẹ́ mọ̀ fẹ́ràn àwọn ìlà rẹ̀ ẹni tó pẹ́ wọ́n sínú òbí ní àjọ ọlọ́wọ́ bá wa ikú àwọn akọ òdodo táwọn nípa tọ́lọ̀ wọn bá wí kó o ní ìdílé kúkú fún wa nítorí pé ọ̀rẹ́ ti ọjọ́ kan tí ọjọ́ kan tó ní kálukú ó dùn ọ́nà wájú ọlọ́wọ́ bá wa tọ́lọ̀ wọn bá ti léèrè ماذا عمل به إما طلع الله بول báwo ló ti fẹ́ lò kí ló ti fẹ́ jọ́nìkálukú ara ti lé ìdí ní ọjọ́ tó ṣe yí pé oníkálukú ó dúró níwájú ọlọ́run ọba ayélujáde ọba tó ṣe yí pé èèyàn ò lè parọ́ fún èèyàn ò lè fi gbé ìtàn pamọ́ fún nítorí pé ọlọ́run ìyàrá kò tó rọ wọ́ ọmọ tó pamọ́ ó sì lè tọ́ pamọ́ fi tọ́ pamọ́ lọ já wa ti pèsè ìdáhùn kalẹ̀ àwọn tá a jẹ́ tó mọ̀ nípa tọ́lọ́wọ́n bá dé ẹ mọ̀ ní kéwòn tọ́lọ́wọ́n bá ti lé wọ̀ òun náà nípa máa parọ́ mọ́ lọ nípa máa sọ nínú ẹ̀sìn ọlọ́ òsàm wà á sọ kóòlù àwọn ọmọ ọ̀sìn náà lẹ̀ sàrẹ̀mú nínú tọ́lọ́wọ́n ti lé wọ̀ òun náà nípa máa sọ nípa ọlọ́ òsàm nípa rẹ̀ ọkọ̀ ọgbà iná aláàrúkẹ yẹn gbọ́ sórí rédíò tọ́gbọ́ sórí atẹ́kùn tí wọ́n nìkan máa ti léèrè léèrè nípa ẹ̀sìn ọlọ́run tó ráwọn ti fi olùmọ̀ ńlá wá fún ẹni tó ṣe pé àìléèrè làìgbésì lónìí nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ìléèrè ẹ wàá máa rí oríṣiríṣi rọ tí wọ́n máa pa mọ́ náà ọba ẹlẹ́dàá wa bí ìwà ti léèrè pé lónìí èèyàn ti ẹni ní òde òní téèyàn ti yọ gbàgbálárí ó lọ́sẹ̀ tó mílíọ̀nù kan àbọ̀ lọ́sẹ̀ hmm, tó mílíọ̀nù kan àbọ̀ wọ́n ní àti bẹ́ẹ̀ náà ó ní iṣẹ́ sọ kò rí bẹ́ẹ̀ o iṣẹ́ sọ kò rí bẹ́ẹ̀ níbo lẹ́yìn ti bàbá o ó ní àkọlù pé bẹ́ẹ̀ lórí la àwùjọ wọn náà wọ sẹ́yìn lábẹ́lá ìgbà àdúgbò àárẹ̀ ìkànnà ìgbà tó lọ sórí atẹ́kù tí o fẹ́ lọ máa kọ́ nípa ẹ̀sìn ọlọ́ kó o sì máa nípa ẹ̀sìn ọlọ́ kó o tó kò sí ọ̀dẹ́ rí ó fi ọdún kọ́ ọwọ́ gbé lọ́wọ́ àti sórí níṣẹ́ ni lọ́wọ́ àti rẹ̀ tó lọ́jọ́ òṣùpá àwọn aláàrú lọ́jà ní wọn ti rọ àwọn kan ní rẹwà wàlà àwùlà wàlà wọ̀ṣẹ̀ ilẹ̀ ìdá. ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí lẹ́ni tí ń gbọ́ sórí agẹ́kù títẹ̀sí ọ̀nà wọn jẹ́ lórúkọ olùmọ̀lò. àwọn ẹ̀mí àdáyọ̀ fún kátó wí àjẹjọ wájú ọ̀nà kátó wá pé èyí tá a kọ́ tí o ti dédé. torí ilé lẹ́yìn ìbẹ̀rù ọlọ́dọ̀wọ́ wa ẹni tí o bá máa nípa ẹ̀sìn ọlọ́ kọ́mẹ́tì ya àfìgbà tó bá fẹ́ẹ́ ti pákó tẹ̀lé kọ́mẹ́tì ya sọ nípa ẹ̀sìn ọlọ́ àfìgbà tó bá fẹ́ẹ́ ti pákó tẹ̀lé. torí ilé lẹ́yìn ìbẹ̀rù ọlọ́dọ̀wọ́ wa ẹni kọ́ wọnú mẹ́tíláṣí mẹ́tíláṣí àárín ìdí náà lè tọ́ ìyẹn rọ́bì ní ìlú kúfà ó wá bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọ̀nà aṣíwájú wa àrí òun ti bẹ̀rẹ̀ tó mọ́ṣáláṣí nígbà tí arákùnrin sọ̀rọ̀ tán àrí ìdíjọ́ sọ gbogbo Anyị sọ̀tà ìwà àdílé ike mímà nípa ìjọ mímà nípa àwọn ní àtàwọn rẹ ní ó ní ìmọ̀ hàn ah, kó o nímọ̀ nípa wọn o sì bá òyìnbó sọ nípa ẹ̀sìn ọlọ́run lẹ́tọ̀ọ́ nílọ kó o tún gbọdọ̀ lẹ́sìn lọ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba náà tí wàá tún kó o tún nímọ̀ nípa ànáfẹ́ wọ́lùmọ̀tò ànáfẹ́ wọ́lùmọ̀tò kí ni kí ni yọ ẹ̀sìn ọ̀fẹ́ tètè èdè ká lùkọ́ kọ̀ máa dá wákà náà wọ́n bá ti máa wákà dá àlùkùránì tí wọ́n lù wọn ti léèrè ìdájọ́ Ọlọ́run ó ti dá wákà èyí náà ti dijọ mẹlẹ làkọjá fún yìí láti nǹkan ayà. ẹwù náà ṣe ń pèsè Ọlọ́run ọba jẹ wa sọ onímọ̀ nípa ìmọ̀ tó nípa rẹ̀ ó ní látò ní lọ ó sọ ní Ọlọ́run dáàbò kò tó mọ̀ nípa rẹ̀ torí ẹ̀ wọ́n ní kọ́ mẹ́sì ìyá inú rẹ̀ kọ́ nípa ẹ̀sìn ọlọ́run àyà tí ọba tó jẹ sẹ́yìn kọ́ mọ̀ ẹ̀yà. eléyìí túmọ̀ sí pé àti dínà tó máa parọ́ mọ́lọ̀ òní gbogbo wọ́n wá mi. báwa jùlọ ẹ̀jẹ̀ sẹ́ máa fọ́ báwọn ẹ̀sìn ẹ̀sìn ọlọ́ rọ̀mọ̀bọ́nà ní bọ̀ yìí kọ́nà ọba kò sí kọ́ bá wa láyé kọ́ bá wa láyé. oríṣiríṣi rọ lẹ́yìn gbọ́ tí wọ́n ìsàrẹ̀ islam lẹ́ẹ̀kọ́ tí wọ́n ń pè lẹ́sìn islam tí wọ́n máa ti àwọn èèyàn lọ́nà lórí fìlẹ́sì wọ́n sì láwọn olówó ti ra fúnrámù fún wọn lórí tẹlifíṣàn tó fi máa wí òkú yìí tó fi máa kókó kókó wọlé àwùjọ wọlé àwùjọ wọlé ilé ìlú. àwọn ẹgbẹ́ ọ̀mà nípa rẹ̀ fẹ́ sọ ń pa rẹ̀ àwọn kan sì wà tó ti fáwọn ọkọ̀ òdodo lódodo wọn ò ní sọ wọn mọ òdodo lódodo wọn ò ní sọ táwọn èèyàn nítorí pé sọ́ba sọ òdodo yẹn yóò ti nà jẹ́ mọ́ wọn lọ́wọ́ àwọn náà tí wọ́n ti múra èsì fún ọlọ́run tó bá ti dọ̀gbẹ́ ìjà òkè yá wípé nígbà tí wọ́n mọ òdodo lódodo kí ló ní sọ̀n parọ́ káwọn èèyàn torí pé ẹ̀sìn kàdédé máa fún àwọn èèyàn tí ọ̀mà nínú wọn fún wọn làwọn ẹ̀sìn tó bá ni wọ́n bá wọn sọ orí òdodo lẹ́ẹ̀bà wọn ṣùgbọ́n gbàgbé pé kí ẹ̀sìn torí délé tẹ́lá fẹ́ ma báwo làwọn olùmọ̀ọ́ká ti ṣe rí láwùjọ kan lọ́lọ́dọ̀dọ̀ ni wọ́n àbókù rọ̀ tí wọ́n mọ̀ nípa ìsìn ọlọ́àdọ́ ọ̀mọ̀ nípa rẹ̀ ẹ wò èèyàn gbọ́n ṣe ń tẹ̀lé ẹlẹ́ àti òfin àyè báwo èèyàn ti ṣe rí láwùjọ. bẹ́ẹ̀ náà ẹni tó dé tọ́jú olórí táwọn èèyàn gẹ́gẹ́ bí àwọn olóṣèlú àbáwọn ẹni tó ń òdodo sísọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ẹnì kan nínú wọn kò ní kápẹ́ wọn mẹ́nìkan wá nínú àwọn mẹ̀kúrú tí ń bẹ lábẹ́ o kó fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ kan lọ́dọ̀ rẹ̀ kó wá jẹ́ pé rọ́ọ̀lù nítorí wọn máa kò ní í gbọ́ ẹnìkan nínú àwọn àtiwájú bẹ́ẹ̀. ẹ̀yin náà di oyè o bébí ti èrò ọtí mẹ̀kúnnù tí ọ̀gbọ́dọ̀ pákó lórí iná ló lórí ọ̀gbọ́dọ̀ pákó mẹ̀kúnnù. ìdí nì tó ti jẹ́ pé tó lórí bá ti jẹ́ òkúrọ̀ tó bá ti jẹ́ sí omi tí wọ́n ń dà sínú ọ̀ra ti àwọn lọ́wọ́. wọ́n dà wọ́n á máa gbé àwọn ẹlòmíì fún wọn tòmátì. nígbà tí irọ́ bá ti pọ̀ irọ́ ọ̀dà o kọ́ yẹ gbogbo èèyàn pàápàá jùlọ ìwọ́jọ́ tó lóyún torí tó máa ti ń pariwo ọmọ lẹ́nu iyì rẹ ti ń dànù ó ní sọ̀rọ̀ kan tó kọ̀ ọ̀gbọ́n máa gẹ́gẹ́ bí ìṣesí àwọn olórí ìwà nàìjíríà irọ́ ti pọ̀ irọ́ ti pọ̀ irọ́ ọ̀tẹ̀nu míì ọlọ́jọ́ tàbí ní gbọ́mọ́ irọ́ ọ̀tàwọn míì ọjọ́ kú lọ́jọ́ ọ̀tẹ̀nu. ẹlòmíì iye ìgbà tí ti wà nípò ọlọ́kùnkò ẹlòmíì kò má ń bọ̀ bá tó kú ni ẹ wá wo irọ́ yìí ọ̀yẹ́ ọmọdé kátó wá pé àgbàlagbà àwọn olùmọ̀ọ́ni tí àgbàlagbà bá ń ṣàìdá àgbàlagbà kórìíra tí wọ́n máa lábùkù lórí àwọn wá ní àwọn ọmọdé wa náà làwọn náà. èyí tọ́pọ̀lọpọ̀ ọmọ òfin gbọ́rọ̀ nítorí kíkọ́ mi máa ń gbà ìdá tẹ́lá pẹ̀lú nǹkan ẹ̀yìn kan tẹ́lá gbà ìdá tó fi fún kẹ́ẹ̀sì lọ fún ó súnmọ́ kọ́mọ́kọ́mọ́ tó padà sí ìrẹ̀ wọn. ṣùgbọ́n tẹ̀lá ń gba olójú àwọn èèyàn ọmọ burúkú aláìgbọ́rọ̀ torí wọ́n fẹ́ tẹ́yìn ọ̀dà òwúrò ìgbà náà lọ́sẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ náà ni olórí àti gẹ́gẹ́ bí irọ́ òtítẹ yẹ mẹ̀kúnnù á kọ olórí rárárárá torí nínú tí wọn máa ń wò máa yàn dá bẹ́ẹ̀ a máa fi jẹ olórí náà lórí sọ ọwọ́ àdàbí ṣe pé àwọn aṣíwájú lórí ti pọ̀ tó ni wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní ọ̀dá lórílẹ̀‐èdè yìí wọ́n ti lẹ̀ fáwọn ti ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹgbẹ́ ìwọ̀n ìkọ́jà ìgbéyà mọ̀ ṣe tí wọ́n ti tèwé báwọn ti kọ́ wọ́n làwọn ti kò tẹ́lẹ̀ wọ́n tó wó láéláé. orílẹ̀-èdè tó ń bá wa ma lórí rọ́bẹ̀ lọ́dà púpọ̀ ló ti fẹ́ lọ́wájú kò lè lọ́wájú rárá o kò lè lọ́wájú rárá. lórí pé ẹjọ́ bá ti máa bá ẹ̀rọ yìí lọ kẹ́ẹ̀tún jẹ kẹ́ẹ̀tún jẹ òkúndùn rọ́ọ̀yì ọdún mẹ́rin míì ẹwà bí owó tí wọ́n gbé jáde tí wọ́n máa fún káwọn arídìí jẹ lórí ike ẹ̀sùn ìbò fún wa káàtó wọlé lẹ́ẹ̀kan sí. irọ́ wa ń parọ́ fúnrọ́ òwúrọ̀ ń dìbò tó kúrọ̀. torí ìdílé táwọn olórí wa sọba tí òdodo kún ọ̀rọ̀ wa yọ yẹ wọn kalẹ̀ ẹni tí ti ń sòdodo lórí ipò kò ní dẹ́rù àti ìdẹ́lẹ̀ pé nítorí kọ̀lẹ́bọ̀lẹ́rù gbé sọ́mọ fún káìdá àwọn káìdì kan àwọn káìdì kan tó bá hàn sáwọn òun pè lé rẹ̀ yóò tún tẹ́tẹ́ kan sí i wọ́n lè ba àrá yìí àwọn káìdì yẹn ná dáadáa káwọn èèyàn má rí irú rẹ̀ akọ́tùkọ́ sí òkìkí rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀yìn oníṣẹ́ ọwọ́ ilé àgbáyé ìgbà ìnáwó fi mọ́tò fún ọ gbogbo tí ọ̀gá tẹnu mọ́tò lọ́lọ́ gbogbo ilé ẹ̀pà ọ̀nù rẹ̀ lẹ́sọ̀ ẹ̀pà ọ̀nù. wọ́n á ti ọ́lẹ́ rè pé rọ́mà náà pa ìmúra tí ń bọ̀ kọ́rọ́ mẹ́tẹ̀ wà wá múra kí awọ yóò yí dáadáa fún torí kó ti lọ́dọ̀ ọ̀pọ̀ nǹkan ìní wọn rà ní wọn sì pè ní bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ní mú ní lọ rajà níbi kan wọ́n tó ṣe kó wọ́n padà lọ́ọ̀bẹ̀ láti lọ gba bìtọ́n. ajẹ́pẹ́ wọ́n ti torí jẹ wọ́n fowó fún rajà torí fífi ìjàmbá nìyẹn ọlọ́run kò fẹ́ ẹsìn máa pé sẹ́ẹ̀ lò kò ju ẹ̀ fún wọn méjì lọ ìyókù ńkọ́ ẹni gbogbo ẹ̀ lẹ́nu òwúrọ̀ ètò ọmọ tó àti ní tó bá jọ pé nà fìyà tọ́lọ́ náà ká ti sọlá bò àwọn ìyàwó ti gba àpò márùn lọ́dọ̀ ọkọ báwọn ti ṣe bẹ̀rẹ̀ tí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ àpò kan tí wọ́n dàpọ̀ mẹ́rin àpò irọ́ làwọn náà máa ń pa o wọ́n mọ̀ ní lọ rẹ̀ níwájú ọlọ́run tó bá dídọ́ pé dà òkè yá mi. títí lọ́ọ́ ẹgbẹ́ ìṣòdodo gbọ́dọ̀ àpò méjì láti èmi náà fẹ́ fàpò mẹ́ta gbáko òsì tó burú bẹ́ẹ̀. gbọ́dọ̀ ti àpò mẹ́ta gbáko ṣùgbọ́n bí àpò méjì láti a àwọn ọkùnrin náà fẹ́ báwọn ìyàwó àwọn táwọn náà ìwọ́n tó bá tòdodo ọkọ rẹ̀ lè sọ pé àpò mẹ́ta tó kéré wà àpò márùn-ún ló ti bá kó. ṣùgbọ́n wọ́n tàn pa ọba bẹ́ẹ̀ tó bá jọ pé lẹ́yìn òkèèyà. wọ́n pàtó fún ọ nípa ọlọ́kọ̀ ọlọ́kọ̀ aṣọ ìkọ́kọ̀ rẹ̀. ọgbẹ́ ti gbàgbé owó sínú ọ̀pọ̀ ó sì mú owó ná. olóòtúfẹ́ tọ́lọ̀ olórí ikú rẹ̀ gbàgbé owó yìí bẹ́ẹ̀. ní ẹ̀ bá jọ owó lórí ikú èèyàn náà máa dodo lórí ibú torí di eléyìí tọrọ ààrẹ pẹ̀lú ọlọ́ọ̀ ọkọ náà tó ti pé irọ́ ní gbogbo ògbà wọ́n ní wọ́n ti sọ pé irọ́ tọkọ bá pa fún ìyàwó kọ̀ lẹ́sẹ̀ ní bẹ́ẹ̀ ṣùgbọ́n tí kò wá jẹ́ pé ninety nine point nine percent gbogbo ọ̀rọ̀ náà máa bá ìyàwó sọ irọ́ lò bí ti òbí irọ́ lásán ètò ìyàwó. ti irú ẹ̀ kan láàrin irú ẹ̀ kan láàrin tí wọ́n bá dàrú mọ́kì wá ti pé kó o gbọ́ ọ̀rọ̀ tó bàbá yàwó sọ irọ́ eléyìí máa ń dàgbé ní àtúntò ní ìdí dáhùn sọ́sán lásìkò níyàwó ló fọ́ ọ lóko lórí òwúrọ̀ nígbà tí wọ́n ti pọ̀ tó kan láàrin. tí o ní mú kílé ọ̀dọ̀ ètò ìrọ̀ gbogbo gbà gbogbo àkókò tètè wẹlé àwọn oníkàrà pátá ẹjọ́ ká fi òdodo sínú kàrà wa àbùkátà pé kọ́ máa búra mọ̀ra a mẹ́jọ ọmọ ọ̀la o wọ́n ní ká máa búra lórí ọjà dáadáa kí máa ní kọ́tọ̀ ya ìwọ́n á máa pa àlùbáríkà owó náà máa ń parẹ́ owó yẹn ò ní lágbàrúkà ẹsẹ̀ wọn kọ́ wọ́pọ̀ lọ́jà ìjọba ti rí ọdún ìgbé mùsùlùmí ni ọ́ náà ti ń tajà wàláì ni mo ta fún bẹ́ẹ̀ wàláì tí ìbá ti pàjọ jẹ́ mùsùlùmí ni ìbá ti ta bẹ́ẹ̀ wàláì wàláì wàláì ni mo bá ti pọ̀ àlùbáríkà ò ní fi lára owó tẹ̀ pa ẹ̀tọ́ òdodo nítorí pé òdodo ti sọ níbi káràkátà àlẹ́ sọ̀rọ̀ máa lò tẹ́lẹ̀ oníṣẹ́ ẹ̀lájọ́ òdodo fúnra ẹni jẹ́nra pẹ̀lú ẹni jẹ́ńtà owó ìkọlẹ̀ kò máa fi ìgbàyè ọ̀gbìn náà ọlọ́run máa ń fi àlùbáràtà sára rírà ìdá. ìwọ́n tó bá ń gbé wọ́n lẹ́nu apá fúnra wọ́n parọ́ fún lórúkọ fọ́ńtò òdodo. ضحكت بركة بيعهما البركة التي بركة الله وقعه toríje lé ẹdíkà fi òdodo fún ọ̀rọ̀ wa òdodo amamúniga irọ́ wàlúwàlú ìgbélé lẹ́yìnbá bàbá dàbí kọjá fún òkúrọ láàárọ̀ àti bàjẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó súnmọ́ lọ bí ọba ti bàjẹ́ lọ ó súnmọ́ àti kókó bàjẹ́ nígbà tí ìlọba yìí tó ọlọ́run bá kọ́ràn wa lọ lórí àti máa sọ òdodo ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run bá tó ṣe wa lọ́rùn àti ẹni tó ọkọ̀ àkọọ́lẹ̀ olódodo tẹ́lẹ̀ yìí ó ti ṣe olùdarí rẹ̀ lọ síbi dáadáa sílẹ̀ eléyìí yóò darí rẹ̀ lọ síbi ìwà àtẹnà ọ̀pọ̀lọpọ̀ wíwá ńlá rọ́jà àti oṣù ṣàgbán ọlọ́run bá kọ́ ajẹ́ kí rọmọdán ọba wà láyé oṣù rọmọdán yìí oṣù ńlá ni oṣù tọ́nà ọba ti àpọ́nlé rẹ̀ ni oṣù lágbà oṣù ní ọlọ́lá jù láàrin gbogbo oṣù yòókù ọlọ́run bá tó alukur'an kalẹ̀ nínú ẹ̀ alukur'an tó jẹ́ àfihàn ìmọ̀nà amúnimá ìyàtọ̀ láàrin òdodo àti rọ́ọ̀ olùsíní mẹ́nà lọ sí ojú àná eléyìí tó lágbára alukur'an eléyìí tó ṣe pé òun náà lọ́nà wọn bá fi kásẹ̀ gbogbo àwọn òwe tó síwájú lẹ̀ alukur'an ìwé tó ṣe fóun náà ló nígbà láti dọ́tọ́ náà ti sọ kalẹ̀ títí tí ìdíjọ́ gbèdé àlùkìyàn nínú oṣù yìí lọ́nà wọn bá ti sọ kalẹ̀ akú oríire títí jẹ́ ká jẹ́ mùsùlùmí àti oríire ìdíjẹta sí ọ̀kan nínú ọmọlẹ́yìn àtẹ́jọ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́run bá kọ́ máa gba òyìnbó náà jẹ Ramadan ti ń bọ̀ yìí jẹ́ kí inú rẹ̀ ọmọ adùn nítorí pé ẹni tó lọ́wọ́ bá bá ti ṣe kò ń gẹ̀rẹ̀ àyè ọlá ni àyè kẹ́ni àyè kẹ́ni àyè àforíjì ni àyè lílà kúrò nínú àtọwọ́ àwọn olùgbàgbọ́ òdodo. pàápàá jùlọ àwọn aṣáájú wa rí nínú àwọn sàábà àwọn jẹ́ni tí máa kó lẹ́tà ká máa fi ilẹ̀ lọ lẹ́yìn ìgbà tó bá gbàwé ọ̀nà mọ́nà pé wọn dàpọ̀ jọ gbàwé náà lẹ́sìn lọ́wọ́ àwọn. ó tún máa fi àwọn títí tí ọ̀nà mọ́nà tó ti lé ó tún máa fi ilẹ̀ lọ pé wọn jẹ́ kí ọ̀nà mọ́nà tún láyé. ẹjẹ máa rántí àwọn kan láti ọwọ́ láyéláyé nírú àkókò yìí pẹ̀lú wọn lẹ́sìn tó ṣe é pé olùwọlé àlù ó ti mú wọn jẹ́ nígbà tó wọ́n ti sílẹ̀ bóra àwọn ti lọ́lẹ́ kìí ṣe é pé àwọn ọ̀ma ń ṣe kìí sì ṣe pé kò wù àwọn náà ibi káwọn náà kọ́ jù bẹ́ẹ̀ lọ́lá yìí ṣùgbọ́n àkókò tiwọn ló tó torí gbogbo wa ti ti mà kíkà gbogbo kálukú bá tó ẹjẹ ọ̀dọ̀ náà kò sí o kọ́nà ọmọ ní kíkọ́ pàtẹ ìmọ̀ wa lọ́wọ́ àwọn tá a wá sẹ́kù láyé èyí tẹ̀mí máa ṣe wa o èyí ti ta ìmáa ṣe tàwọn àtọ̀hún tí wọ́n ti lọ ṣùgbọ́n àsìkò tí wàá lò sí ìtò ọlọ́run ti tún fẹ́ wa káàdì tún dáadáa nínú sẹ̀rí àṣìlá àwọn olùmọ́ni gbogbo ìgbà tó lọ́ọ́ bá ràn yàn lọ́wọ́ téèyàn bá rí ọjọ́ tuntun téèyàn ti sáyé lọ́jọ́ tuntun téèyàn máa dúpẹ́ tọ́lọ̀ nítorí ti lọ́nà ọba lọ́fẹ́ fún yàn láyé àtúnṣe dáadáa sí fún dáadáa sí yàn ti tẹ́lẹ̀ torí ẹ̀ làbẹ́ sọ̀rọ̀ máa ti tẹ́lẹ̀ náà ti sọ ike ọ̀yọ́ fún mẹ́ni máa ń gbọ́ ọ̀la iṣẹ́ rẹ̀ rẹwà kẹ́mi ó kù lásán kọ́ torí ẹ̀ na ṣe dá nínú Islam bákan máa tẹ náà fún yàn pé ọlọ́dẹ arí pẹ́ ọlọ́dẹ mi yóò wú sí rárá o torí ẹ̀mí lè kún fún yà lè kún ó sì lè kún fún ó lè kún fún tọrọ a tọrọ fẹ́ẹ́ ní tọrọ fún ọlọ́run tó jẹ́ kí ẹ̀mí yóò tó kò sí lórí dáadáa ọlọ́run tó jẹ́ kí ẹ̀mí yóò kò sí lórí islam ọlọ́run jẹ́ kí yóò kò sí lórí sẹ́lẹ̀dá nínú Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. kọ́ra pé bákan méjì ni ìlàwé ti wọlé àkọ́kọ́ wọn kò ní ẹ̀ka lóru àlẹ́bìnrin tó mú lèrò ìyẹ́tẹ̀ ẹgbàá nítorí ìrírí tẹ̀ àwọ̀ tó tó bá ti lé àti mọ̀ ike àjẹpẹ́ lọ́la o àwọ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tó rùn bá ti wọ̀ ní ọjọ́ tí oṣù bá pé mọ́kàndínlọ́gbọ̀n òní oṣù jẹ́ mẹ́rìndínlọ́gbọ̀n ajẹ́ ike irú ọjọ́ àtìní mọ́ndé tó rùn bá ti wọ̀ kó ní kálukú wa máa wó ẹni tó náà bá rà lọ́wọ́ láti rótù kó fi tó àwọn aṣíwájú kó fi tó wọn létí lè má mú yín ní mẹ́tíláṣí tó ń tètè sọ̀rẹ́ à fi tó létí pé bàbá ọ olóṣù mi báyìí tó ń bá ti gbọ́ òun náà sọ fáwọn èèyàn yòókù pé pẹ̀lú ògbọ́ náà àwẹ̀ ọjọ́ là ẹjọ́ báyìí kọ́sọ́ fún aṣíwájú nílẹ̀ Islam òun náà ti kéde kí gbogbo èèyàn lè bá wọn. ṣùgbọ́n gbà tó ṣe ike ọjọ́ kẹ́yìn tó tù lákọ́kọ́ lé ó tún ọwọ́ ike àwọn tó máa kọ́ sínú àwọn síra wọ́n nígbà míì lẹ́yìn tó bá sọ pé mo rótù ó tún mọ́ kọjá sí òwú ránṣọ inú dúró sí pèpéjú rẹ̀ tọ́wárí tó lérò níbi tí kò sí tó téèyàn fi rí tó dènà rere tí ó tún máa yàn pẹ́kipẹ́kí kò sí tó burú ká lórí ẹ̀rọ bẹ́ẹ̀ láti wó lù lórí pé ẹ̀rọ yẹn kò pé kó tún tí ò sí ìlé ó lé ẹni máa ń bẹ ní òkè hàn kò sí tó burú ká bì dábàá wa ó sì nírú alẹ́ ẹjọ́ tí o gbé mọ́kàndínlọ́gbọ̀n yẹn yóò jà sí wípé adékòkò ṣàgbẹ́ yóò gbé ọkàn kéréké. tọ́lá bí ọ̀sán kéréké èèyàn ń lójú ọ̀sán lájà àjọṣe ìlú aláàbá ìlàwẹ̀ ọ̀nà ọ̀bẹ̀rẹ̀. káwá ike táàbà rókù àjẹpá pa ọjọ́ mi kọ̀ wá sí nínú mú wa wípé káwọn wá lọ lóyè dáàbì báwa ni là ń fi ń wo oṣù ìjọba yìí làwọn ọ̀dẹ̀ àti tí o rè é pé ìṣirò ìṣirò yẹn ìṣirò gbáńdá tí ò wúlò lélẹ̀ yẹn. bákan méjì là nínú yà sí nínú kárọ̀tù àbí kàkà ọjọ́. gbèsè tètú láti ẹni kí gbogbo ẹni dáwọ̀ ẹjọ́ ọ̀ràn rẹ̀ lé lórí kó nà oṣù sani rẹ̀. báwọn sábà ti rí wọn fún wa níròyìn oṣù tó wa ká má láì màkàn kí pápá ìgbà sẹ́mọ̀ pé gbà mí ó tù bá lé lóyún tí wọ́n rí lápọn nìkan láyé ó lè jọ́jọ́ kejì jọ́ kẹta làwọn ò tó rí lápọn níta ọ̀ tọ́wọ́ àgbà àwọn ẹjọ́ méjì mẹ́ta jẹ́ mí torí ìrìn ẹnu tó tọ̀ náà sábà tí wọ́n rí ẹni tó rí gbogbo wa lórí fún káma gbà wẹ̀ tó nù bí yorùbá wà gẹ́gẹ́ bá wúta náà ṣe wà bí yorùbá lọ́ bá kọ́ rí báwùsálábà parí agbáwẹ̀ torí ìyá haúsá ìjẹ́ yorùbá ọ̀já náà kankan lẹ́gbẹ̀ẹ́ ìjẹ́ mùsùlùmí wa torí ẹni lórí mùsùlùmí ni lọ́jà lọ́dọ̀ tó wa ọba ìjẹ́ ibo ọba ìjẹ́ mìíràn ọ̀kan wa mùsùlùmí ni ó lórí àwọn gbáwẹ̀ eléyìí jẹ́ lórí ti jẹ́ fẹ́ o èyí sẹ́ máa sọ fún àwọn tètè pàdé wọ́n yà ń bàjẹ́ àwọn lè máàmù lè máàmù àwọn ti mọ́jọ́ wọn mú fúnra wọn ní kò tẹ́lá àti tọrọ takò lànà mẹ́jọ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sòmù lè rò fi ẹsẹ̀ bẹ́ẹ̀ lànà lè sọ. ọlọ́dún sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìlẹ̀ mi kò mú ìjà ọ̀rọ̀ pẹ̀lú tó ẹni tó tù bá lé bá láyé ọba rẹ̀. tẹ́lẹ̀ ìjẹba torí ẹ̀ wọ́n yìnbọn nílùú ìgbẹ́ gbàwẹ̀ lọ́la ó béèrè kí wọ́n ti rọ́ọ̀tù àwọn òrótù ẹnìkan ló tún wá gbà wẹ̀ kéésù làwọn gbà wẹ̀ ọba tó ní bá gbà wẹ̀ ẹlẹ́dàá wa oníta abárósù ní bá gbà wẹ̀ bá abárósù bá kọjọ́. lẹ́yìn eléyìí mùsùlùmí sálọ yìí pé láì kò látòrú kò sí bá tilẹ̀ gbà wẹ̀ látòjúwe ní ọjọ́ àwọn òsì wa gbọ́ látò pé wọ́n rọ́ọ̀tù àtẹ́jà yìí ọba tó gbọ́ láti wọ́n dé ọkọ̀ àpéjọ alihamudulilayi ẹ̀kọ́ àwẹ̀ à pé wọ́n ni àwọn ọ̀gbọ́ à ní dàníyàn pẹ̀lẹ́ náà pàṣẹ ti gbá àwẹ̀ nígbà tí èso àwẹ̀ nàfìlà àwẹ̀ nàfìlà lálẹ́ dàníyàn bá tọ́lá jẹ́ àwẹ̀ ọ̀rẹ́ yẹn ti látò àyíwá pọ̀ tẹ́lẹ̀ kò túmọ̀ sí ká máa jẹun lọ nígbà tó ṣùgbọ́n gbàtà àwẹ̀ Ramadan bá tán á san àwẹ̀ ọjọ́ yẹn padà. káwá mà pé òdo ojoojúmọ́ láàmà dàníyà yẹtí pápá dàníyà lápapọ̀ lóru àkọ́kọ́ rárá tó ojoojúmọ́ ojoojúmọ́ ti da lọ lọ bàjẹ́ torí ẹ̀

yóò bẹ́ẹ̀ wa ma tó ti ti ẹnu láyé ẹni ká ti agbára láti ti àwọn ẹsẹ̀ rẹ̀ nínú oṣù àwẹ̀ yìí ẹjẹ́ ká kó dáadáa pamọ́ sínú ẹ̀ eléyìí tó ní kálukú wájú àti mójútó àwọn àwọn láti nítorí pé nínú àwẹ̀ ọlọ́run máa ń san àdìgbè díẹ̀ kan fáwọn ẹrú rẹ̀ irú èyí ìsan fún wa tí ọ̀gá tí wọ́n kọ̀ bákan náà nínú àwẹ̀ yìí ẹ jẹ́ ká pọ̀ ní ìsọ̀rí àánú nítorí pé gbogbo dáadáa kan tó o bá láǹfààní àtẹ̀tẹ̀ nínú àwẹ̀ àdìgbèdé àdìgbèdé ẹ̀sán lọ́nà ọ̀rọ̀ ọ̀mọ̀ sọ. ẹ jẹ́ káwa náà bá gbìyànjú láti jẹ́ nítorí nínú àtìkà nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ló ṣẹlẹ̀ gbogbo ẹni tọ́lọ̀ máa bá ti ṣe kòǹgẹ́ àti fún aláwẹ̀ ló jẹ sínú olú ọgbà ládà aláwẹ̀ yẹn papọ̀ má ládà tiẹ̀ náà. ẹ wá wù bẹ́ẹ̀ni tá a fún lóúnjẹ sínú bá ti ṣe pọ̀ tó láti gba ládà àwẹ̀ lọ́pọ̀. oúnjẹ sínú aláwẹ̀ tó ń ṣe sọ yìí kì í ṣe kó fún níjẹ̀ sínú ẹ̀yọ mẹ́ta péré o ìyẹn ló jẹ tí ó jẹ tó eléyìí ẹ̀jẹ̀ bá wà náà ká mú má ìfésì wa torí pé ọlọ́run bá ń tẹ́ kí n ò ṣe dáadáa ní gbogbo ògbà pàtàkì jùlọ nínú nínú owó oṣù rọ̀mọ̀dán rẹ̀ ẹ̀tọ́ náà bá bò láti rí bẹ́ẹ̀ bá dáná lé yín ẹ̀dá nu jẹ kọ́kọ́ èyí tó lé sí ìsẹ́yìn bùkátà ẹ̀ fi lọ́dún kíláàsì ẹ̀sìn fáwọn sí àwọn òní tí wọ́n jẹ táwọn èèyàn kó wà lẹ́sìn gbogbo ọjọ́ ayé tí wọ́n rọ̀mọ̀dán rẹ̀ òfin tí wọ́n jẹ níjọba yìí níjọba kan yìí wọ́n máa jẹ àwọn òṣèré tí wọn kúrò àwọn àrùn jẹjẹ lójúmọ́ nígbà tá àwọn ewu náà mọ̀ pé àwọn kan kanu wọn wa tí o bá púpọ̀ lọ́sọ̀dọ̀lọ́ wàlúwà ìyẹ̀wò ẹsẹ̀ wa pọ̀ adúgbò sọ̀rọ̀ ọba oníkẹ́ torí tó bá ń fi ọlọ́run ti kálukú pàṣẹ kò í tọrọ àforíjì lọ́wọ́ wa jùmọ ọba aláàánú lọ́lọ́run bá wa ó nínú tó ti kọ àkọọ́lẹ̀ pé á máa tẹun torí kọ wọn ni máa sàforíjì fún wa dábàá tọrọ àforíjì ẹjẹ àtàánú ara wa ká máa tọrọ àforíjì ká máa sàforíjì fún wa àwọn tó ti máa fún ọ̀dà ìrẹ́pọ̀ òsì pẹ̀lú tí omi òtólù àti kọ̀ọ̀nù tó wọn tó ti pẹ́ ẹjẹ àtúnṣe ẹjẹ àtúnṣe tọ́lá àmà ìwò láti tí ó ti àti má nínú ìdíje ayé wa ọlọ́kọ́ba kí ìbòmú tí oṣù rọ́jà àti oṣù ṣàbẹ́ kọ́ wa jẹ́ kí oṣù rọ̀mọ́tán náà kọ́ bá wa láyé kọ́ bá wa láyé kọ́ bá wa dáadáa kọ́ wa fún wa ní agbára tó fún láti gbà wẹ̀ náà tá a bá gbà kọ́ lọ́wọ́ lọ́wọ́ fún wa àbílẹ̀ yìí tó wa lé ní pípẹ́ ló gbọ́ ọlọ́run náà wẹ̀